ẹ máa bi mí pé báwo ni mò ń bọ̀ lórí ẹ̀ ó ti wáyé ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bọ̀ṣẹ́ rí nǹkan tó ń pè ní unity ní orílẹ̀-èdè tó ń pè ní nàìjíríà yìí ẹ̀ẹ̀kan péré ló ti wáyé ìlú yìí àtìgbà yẹn kò sí tó jọmọ láyé kò sí unity mọ́ ìlú yìí ṣé wàá rí àwọn kan á máa sọ unity of Nigeria is not negotiable unity of Nigeria is not ìsọkúsọ ọ̀rọ̀ láyé àti lọ́run ni àwọn tó ń sọ bẹ́ẹ̀ ní kẹ́ lọ bá mi wá àwọn gangan ni wọ́n wà nídìí kílù ìkó máa wà united àwọn tí wọ́n tẹ́ bá ti gbọ́ lẹ́nu ẹnikẹ́ni mo sọ bẹ́ẹ̀ kẹ́ni náà bọ́ síta kó challenge mi èmi challenge ẹni náà ẹnikẹ́ni níbikíbi tẹ́ bá ti gbọ́ wípé unity of Nigeria is not negotiable àwọn ò ní unity of Nigeria ẹni tó ń dàlú Nigeria lónìí yẹn orílẹ̀-èdè tó ń pè Nigeria àwọn nìyẹn torí unity Nigeria. tí ọlọ́run gbé jáde ní june twelve ẹ̀ pa before then kò sí unity kí là ń pè unity gbogbo wa àpapọ̀ a ní common values àjọ ọ̀rọ̀ wa jọ yéra wa àjọ agree lórí nǹkan àṣà nífẹ̀ẹ́ ìfẹ́ láti jáde unity o love òun láti wà nínú unity ṣe àwọn pé ibi tí love bá dẹ̀ wà tífẹ̀ẹ́ bá wà a máa ń wà equal kò ń ṣe pé kan jù kan lọ ìwọ kan máa ní ìwọ kan eh, born to rule ìwọ kan first citizen àwọn yòókù second class citizen or even ẹrú then kò sí unity i will define unity and màá ẹ wá sọ fún mi bóyá unity exist nínú ìlú àbí kò exist ṣé ó ti yẹ yín sìn màá sọ ìdí fún yín tí mo fi sọ pé gbogbo àwọn tó ń pariwo unity of Nigeria is not negotiable in fact fraud not only 1999 constitution ni fraud orúkọ tá à ń jẹ́ is fraud it is fraud kẹ́ máa sọ pé Federal Republic of Nigeria it is fraud how is Nigeria republic how is Nigeria a federal country báwo ló ṣe jẹ́ à ń ṣe republic à ń ṣe federal anything it's not federation so kí lè ń bá mi sọ so orúkọ yẹn lásán is fraud even the name Nigeria orúkọ ẹrú ni orúkọ ẹrú ni ṣebí ẹni tó kó wa lẹ́rú ló sọ wá lórúkọ gbogbo ìlú tí wọ́n bá ti change tí wọ́n bá ti fún wọn ní independence wọ́n change orúkọ wọn ìtumọ̀ orúkọ ti wá ń bí ṣójọ mọ́ orúkọ orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè tó wà nù Nàìjíríà especially the major three, three major uh, ethnic groups Hausa Yoruba, Igbo ṣójọ Nàìjíríà yẹn jọ orúkọ wa ní wáì tó jẹ́ pé ńgbà tá a fẹ́ sọ owó àṣẹ sọ nàìjíríà wáì tá a ṣe sọ ní wazobia obìnrin ìyàwó lugard ó kàn wo ni pókè omi yìí omi yìí bí ó sọ wá lórúkọ for our own convenience kó lè kó easy fún láti máa pè àti àwọn òyìnbó wọn kó lè máa pè easily so everything nípa is fraud ọlọ́run dẹ̀ tún wá ṣe ìyanu ipòkè ẹ ṣe àtúnṣe pẹ̀lú june twelve yìí ẹ̀yin kan wá gbéra yín ẹ kóra yín jọ ẹ ṣọ̀tẹ̀ ẹ pa ẹni tẹ́ ẹ pa ẹ pa ìmọ̀ye ẹ rò pé máa pa June twelve ẹ lè pa ó ṣì June twelve ṣì exist ẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní June twelve ti yọjú màá dẹ̀ ka ẹ mẹ́tẹ̀ẹ̀ta fún yín so wọ́n á máa pariwo non negotiable kí ló ń jẹ́ bẹ́ẹ̀ níbo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ibi tí ò sí unity why to sọ fún mi pé it's non negotiable co exist there is no unity in this country so wọ́n á sọ fún mi pé it's non negotiable báwo ló ṣe wà àjọ iṣẹ́ sọ pé kò ṣe kò kan tí ò sí rárá ni now ẹ máa defend the unity the cohesion of Nigeria kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ìlú kan ní Nàìjíríà ni ẹni tó bá ń sùn kó jì ẹni tó jù ẹ̀ ò bá là kó lọ fọ ojú ẹ̀ dànù ṣẹ́lú kan ní nàìjíríà ni òyìnbó gan tó kó gbogbo everybody jọ mọ̀ pé nàìjíríà ń ṣèlú kan nàìjíríà tá a dẹ̀ ń pè nàìjíríà ìlú yìí ó ó distinct ó unique ní àgbáyé in the sense that pé ẹ rí wípé ọlọ́run ló pín nàìjíríà èèyàn kọ́ ọlọ́run ló foníkálukú sáàyè ẹ̀ nítòótọ́ àwọn kan máa sọ pé ọlọ́run ló fún èèyàn nílẹ̀ àwọn wá gbalẹ̀ àwọn fúlàní tánnáná wá gbalẹ̀ wọ́n máa lọ gbalẹ̀ england tó bá yẹ àwọn lọ gbalẹ̀ saudi tó bá yẹ pé èèyàn lè máa gbalẹ̀ kiri bẹ́ẹ̀ bọ̀tí ilẹ̀ ti àwọn orílẹ̀-èdè tó wà nàìjíríà wọn ò ní rí gbà o àláìláì àwọn <laughs> ò lè rí ilẹ̀ yorùbá gbà wọn ò lè rí ti ìgbò gbà wọn ò lè rí ti bẹ́ẹ̀ àwọn middle belt gbà àwọn ti haúsá tán gbà gan <laughs> lórí eré ni torí a máa back to the root a máa padà sí root ní tí june twelve dúró fún wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá rí ni. ṣe mọ̀ pé à ń sọ fún wọn jọ́ sí mò ń bá wọn sọ à ń bá wọn sọ wọn ò gbọ́ àwọn míì tẹ̀lé wa nínú ìjà june twelve o tó jẹ́ pé kò yá wọn náà o ẹlòmíì inú ẹ̀ náà lòun náà ti dọ́lá june twelve dọ́lá ni fún àìmọye ṣe understand but n tó jẹ́ ìjìnlẹ̀ ẹ̀gan ọ̀rọ̀ ẹ̀gan kò yẹ lòkú kò yéèyàn púpọ̀ irú èmi ń sìn èmi nítorí ó kàn mí gidi nínú ìdílé kan ẹ pọkọ ẹ pàyàwó Ah. <laughs> ẹ tún wá pa àwọn àìmọye tó kàn mí gan má sọ fún ìdí tí june twelve ṣe kàn mí gan àkọ́kọ́ ibi tó ṣe kàn mí gan ìgbà tí mk abiola wá bá mi wípé òun fẹ́ dìbò tí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ah kí ló dé kí ló tún fẹ́ kọ́ lọ́hún ṣe tó ṣàlàyé tó ṣàsọ pé gbogbo àlàyé yẹn yí pé ah ìyá ń jara ló máa wọ́ọ̀sì sí òun dẹ̀dẹ̀ déwájú ọlọ́run kọ́lọ́run bí òun léèrè ah òun lókè ìgbà tẹ́mi gan wá bọ́ta mo bá rí i pé ìyá ń járàlú because mo ń wò pé no ìyá kò yẹ kí ìyá járàlú náà ìyá ń járàlú lóòótọ́ She understand ṣe wá rí ibi tí June twelve tó ti wá di pé <laughs> kì í ṣeré lọ́dọ̀ tèmi ìgbà tó di pọ́n pa àwọn èèyàn mo wá wò pé ṣé ká dìbò ni ohun pa pípa ká máa pa àwọn èèyàn yìí tó dáa dìbò ah parí ẹ̀ nọ́mà ìṣẹ̀mọ̀ nọ́mà ìbò lèmi pé pé nọ́mà ẹ̀yàn yẹn á lọ́dún mẹ́rin àbí ọdún tẹ bá ní kó lò tí ò bá tẹ́ wọn lọ́rùn láàrin ẹ̀gbọ́n lè yọ̀ torí ìṣẹ̀mọ̀ bí ìlú òyìnbó wọ́n á impeach wọn ṣe mú òpó kè sísan tẹ́ pé ẹ lè impeach ẹni náà ní tó bá dẹ̀ jẹ́ pé kẹ́kẹ́kẹ́ tó fi di end táràlú bá lòun ò fẹ́ mọ́ wọn ò fẹ́ mọ́ náà ká wá dìbò ṣe di à ń pààyàn à ń pààyàn pààyàn sí ah, ibi tó ti wá di pé ó mú èmi lára ní pé sherry there was an incident nínú àwọn tó ń protest fún June twelve pé ìgbà yẹn pé wọ́n máa neutralize ẹ̀ ìgbà wọ́n sì tàbí ọlámọ́lé pé kí wọ́n máa neutralize ẹ̀ ni àwọn ò ní gbà àwọn ọlọ́pàá pa àwọn èèyàn ṣẹwárí ọmọ kan wà ń bẹ̀ ó dà pé òun nìkan ni ọmọ tán bí àbó òun nìkan lọkùnrin Ọ̀yọ́ ló ti wá àwọn òbí ẹ̀ ní ẹni tán torí ẹ̀ <laughs> ẹni tó ń torí ẹ̀ ṣe wàhálà yẹn àwọn fẹ́ rí wọn sójú kò yé yín mo tẹ̀lé wọn lọ sọ́yọ̀ o asábíàmọ́ ẹ̀mọ̀ nǹkan tó jẹ́ ọmọ kékeré lọmọkùnrin kẹ́ ẹ tẹ̀lé òkú ọmọ asábíàmọ́ kò easy mo tẹ̀lé wọn ìgbà tán fẹ́ sin ẹ lè imagine wọ́n ní kí n wá wo ibi táwọn fẹ́ sin sí. Si